يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقصر ربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصار فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن السماء dájúdájú àwọn tí wọ́n ń pa àwọn ayọ̀ ọlọ́ọ̀bá tó ń sọ̀kalẹ̀ ọ̀nàmọ̀ àwọn tí wọ́n ń pa mọ́ àwọn ohun àwọn ohun gan ni àwọn ohun ni wọ́n gbà lérò pẹ̀lú kí ni wọ́n pa mọ́ gan àwọn àwọn onímọ̀ kan sọ pé àwọn tí wọ́n gbàlérò pẹ̀lú àyà yìí àwọn náà ní àbárò yahud olùbánu nasara àwọn àfa àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn jù àwọn àfa àwọn jù àti àwọn ẹlẹ́sìn àwọn àfa àwọn ẹlẹ́sìn kìrìtẹ́ntì wọ́n láwọn yẹn ni wọ́n gbàlérò awon elesin awon afa awon kesin kiritenti won إن الذين يكتمون ما أنزل الله من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب tí ó dé parí àyà. ọ̀rọ̀ kejì wọ́n ní gbogbo ẹni tó pa òdodo mọ́ gbogbo onímọ̀ ní èyíkéyìí ìjọ ọjọ́ náà àwọn àjọ anábì musa ní aleyhi sọ́tọ̀ sàlám ọjọ́ náà àwọn anábì ẹ̀rísà ní aleyhi sọ́tọ̀ sàlám ọjọ́ náà àwọn àti ṣíwájú náà ọjọ́ náà àwọn àti pé àjọ anábì muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó ti pa òdodo mọ́ òun náà ní àyà yìí ń bá rí òun náà ló kó sínú àyà yìí ọ̀rọ̀ yìí ni àtọ́ dọ́gba jù ní ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ yìí lọ́dọ̀dọ̀ jù ní ọ̀rọ̀ méjèèjì nítorí pé láwùn yẹn láwùn àwa àmàn láwùn àmàn iná làbí ni ẹ̀kùnmọ̀ àlàbí ismu sila ismu mọ̀sùlùmí ismu mọ̀sùlùmí ismu inú alfaazu umum ló wà inú siyaaq umum ló wà inú ọdọ àwọn onímọ̀ usul al-fiqh siyaaqhu kullun aw al-jami'u wa qad talalladi lati al-furu' inú àwọn siyaaq lọ inú àwọn tí àwọn asmaa òsìlà yẹn tí wọn bá ti lò tí ó bá jẹ́ pé ó ti ní nǹkan tí ọ̀rọ̀ ọmọ kíkà tí ó bá jẹ́ ti ní ọ̀rọ̀ bá ti àbí tí ó bá jẹ́ pé ó ti ní àṣẹ àyàn ti ní àṣẹ ti tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ tọ́jà pé ismu mọ̀sùn lọ́wọ́ máa darí lọ sọ́dọ̀ rẹ̀ àbí sílẹ̀ àdàmọ̀ darí lọ sọ́dọ̀ rẹ̀ so gbogbo tí ọba wà lábẹ́ ismu mọ̀sùn ni yá máa kó sínú ọ̀rọ̀ tí wọ́n bá sọ so nínú àyà yìí alámi ẹnna nàbí ni dábàjọ àwọn àti pé yàtúmọ̀n tí wọ́n ń pa àyà ọlọ́run ọba mọ́ ìwọ̀n ètò ìdó fáwọn èèyàn wọ́n sọ tí wọ́n kú lọ fáwọn èèyàn àbí tí wọ́n kọ́ ẹ̀kọ́ àlùkùránì ẹ̀kọ́ ẹ̀sìn tọ́lọ̀ tó ń tó ń náà bá sọ̀kalẹ̀ tí wọ́n kọ́ alabeen ọkọ̀ ọdún sínú náfẹ̀ẹ́ náà àmì sílẹ̀kàtà náà àmà ìgbẹ̀mí ẹ̀ máa ń yá fọlọ́dàlẹ̀ tí wọ́n bá sọ pé ẹ̀ ń ṣe dáyà yìí ọdún àwọn kan ló sọ̀kalẹ̀ ọba ọlọ́run sọ̀kalẹ̀ náà àwọn kan wọ́n lọ sọ pé ọ̀dà tí bá sọ pé sọ̀kalẹ̀ nítorí àwọn kan àbí látara àwọn kan lọ́nà tó sọ̀kalẹ̀ هذا شيء مسلم الدابع سودان العبرة بعموم اللفظ لا بخصوص السبب ẹsẹ̀n aya àyà bá sọ̀kalẹ̀ lọ́rẹ̀ nìkan ni àyà ń bá rí do tí ó bá jẹ́ pé àyà tó sọ̀kalẹ̀ àbí even tí ẹ má hadith àyà tó bá sọ̀kalẹ̀ tó jẹ́ pé wá pẹ̀lú gbólóhùn tí àmọ́ pé náà gbólóhùn tí a máa fi kó nǹkan tán ni so definitely gbogbo nǹkan tó bá tí máa ń kó tán yìí náà ní àwà lábẹ́rẹ̀ ní àyà yìí ń bá rí ó ti kó sínú àyà yìí àlẹ́ yẹ́bùrọ̀ ti dé ọmọ mi lábẹ́lá bẹ̀ sọ́sẹ̀ sọ̀rọ̀ so hatta nu hadith man nu hadith anabi na sallallahu alaihi wasallam ti pé ẹnìkan lábàjẹ́ sọ́ọ̀bù gbogbo tí tọ́ba wà nínú tí àdìgbò dọ́là hadith bá wà pẹ̀lú dọ́là ààrùn so that gbogbo àwọn kan tí afọ́lù bí ó ń ṣe ẹ̀dọ́gbẹ̀ náà máa kó sínú ẹ̀ náà máa kó sábẹ̀rẹ̀ so kò náà máa kó sọ̀rọ̀ lórí sábà bí olóògbé hadith nìkan so qaida yìí muttafaq alayha wa ala al-amal biha inda jami'a al-ulama al-muhaddithina wal-fuqaha wal-usuliyin wa ulama ulama al-Qur'an kò sí àtọ̀nú níbẹ̀ ibi tí àtọ̀nú nibe ni pé hal sáàbù nùzúl kọfẹ́yì dùkúl fi àyà àwọlẹ̀ ìta kọfẹ́yì dùkúl fi hà ìyẹn ni xìláfù bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gọ̀rọ̀ ní ìmọ̀ lọ́sí pé sáàbù nùzúl sáàbù nùzúl sáàbù nùzúl kọfẹ́yì dùkúl fi àyà tìlátì nazalat bi sababiha. Don tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Kùránì àyà bá sọ̀kalẹ̀ fún. tí wọnú pé ó wọnú ọmọ màá yà yẹn ó wà màkútó màkútó ọ̀nbìyì ìyẹn ni pé mùtàkàn kò sí ṣàkùn bẹ́ẹ̀ kò sí pé ó wọnú ẹ̀ pẹ̀lú gálábàtà ọ̀gbọ́n àbí àlàkálẹ̀ àbí àwọn ọ̀gálẹ̀ ọ̀dọ́ àlàkálẹ̀ ọ̀gbọ́n là so wọ́n tọ́ pọ̀lọpọ̀ ní màsán ṣùgbọ́n àlẹ́ mọ́ àmàlẹ́ kọ́ ẹ̀ṣin lọ ó sọ pé wọ́n ní ẹ̀ sábà nìjú ọ̀gbọ́n ní ìdókòwò sí ọmọ mi fi fi fi áyà. ينطير في الآية التي نزلت بسبب في عمومها وجن بإدخال ذوات السبب وروي عن الإمام ظنا كسبي هذا الصراوي لكم لنا انبداء سلطة بين انتو لجاء اسمه الإمام مالك رحمه الله أصاب سنة وفروض كهية الجابي أو الشيخ وما تقول عن الشيخ وقدمت الشيخ العلامة الشيخ محمد الأصولي رحمه الله نعم إن الذين يكتبون ما أنزل ما أنزلنا من البينات والكتاب من بعد ما بيناه في الكتاب من بعد ما بيناه للناس في الكتاب a ní ọ̀rọ̀ kejì ni pé wọ́n ní gbogbo ẹni tí bá ti ń ṣe sẹ́bẹ̀ tí ń pọ̀ dodo má nínú àyíké yá àfa ní àyíké ìrìnà tí ìjẹ́ tó bá wà ó yà pé àwọn àjọ àdébùn máa sọ fún àyìn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti kó sínú àyà yìí ìdá àná lábọ̀lú náà lábọ̀lú àyà a ní ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n dùn. kí wàá ní tí wọ́n pamọ́ ní tí wọ́n pamọ́ ọ̀nà méjì náà láwọn abẹ́ níbàámu ìyapa ẹnu tí ó wà nípa pé àwọn wọn gbàlẹ́ ọ̀sán náà nǹkan pa ayé ọlọ́run àbámọ́ tí wọ́n ń pa màmá tí wọ́n ń kò dédé mọ́. lórí ọ̀rọ̀ àwọn ènìyàn àkọ́kọ́ wípé àwọn tí wọ́n ń pa mọ́ àwọn náà ahbar ahbaru yahudi wa ahbar nasara àwọn táwọn sọ bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n pa mọ́ iná ni pé sífàtún nàbí sallallahu alaihi wasallam wà sífàtún risalatihi sallallahu alaihi wasallam pé tí wọ́n pa mọ́ náà ni pé ìròyìn tí ìròyìn ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ànábì gbẹ̀yìn fún àwọn ọ̀dàn ànábì òjíṣẹ́ dẹ̀ fún ọ̀dàn òjíṣẹ́ alayhim salatu wassalam ajma'in alayhim afdal salatu àtàwọn taslim ajma'in wọ́n pa ama wọ́n sọ fáwọn èèyàn wọn torí tí wọ́n jẹ torí jẹkújẹ torí kí wọ́n lọ kí kí wọ́n fi máa jọ lórí torí jẹkújẹ tí wọ́n jẹ lára èèyàn náà so ẹ̀ẹ́. Eh, ẹni tí a pamọ́ nù bẹ́ẹ̀ ni ó sì ti hàn ó tún jẹ́ jáde náà pé ń táwọn Yahudi pamọ́ tí wọ́n wọ́n tán pa ayatul rajm nìyẹn ayatul rajm ìgbà tí wọ́n Yahudi yá ń lọ́sẹ̀ wọn sọ ìhẹ́n táwọn Yahudi yẹn tí wọ́n ṣe zìnà tí wọ́n ṣe zìnà tí wọ́n kó wá sódà mẹ́rin Muhammad sallallahu alaihi wasallam anabi ni kíni bẹ́ẹ̀ nu tíra wọn kéde pé anabi bẹ́ẹ̀ fi tíra wọn dájọ́ kọ́ anabi bẹ́ẹ̀ fi wọ́n bẹ́ẹ̀ fi ṣe ẹ̀kọ́ pé wọn lẹ lọkọpa kò yàtọ̀ sí ti ọwà nù tíra yín kò yàtọ̀ sí ti ọwà nù tíra yín so that n tí anabi sọlọ sọlọ n tí anabi fẹ́ ṣe nìyẹn kéde kí wọn fi tíra wọn dájọ so gbàtà anabi wa sọdẹ sọlọ sọlọ àgbà tí anabi wa sọdẹ fún wọn sọlọ sọlọ wọn láti máa ka kánú wọn ka ẹ ẹ ń ka àtàwọrọ nígbà tó débi ayatò rọjò ibi tí wọn ti sọ pé ìdájọ́ nípa ṣe ìdùnnú náà dúró kọ ló fi wọn ní tàwọrọ àtúná kò yàtọ̀ sọlọ kúrọ ni pé wọn lè wọn lọkọpa ni ọba dáwọ bẹ ọba dáwọ bọ bẹ́ẹ̀ bó ti dáwọ́ bẹ́ẹ̀ asahabi lẹ́lẹ́ sàmánà fárisì tó ti kọ́ èdè wọn so ó lè ṣe ọkọ ó ti tọkọ tà wá dàbí kọ́ ṣe ẹ̀sìn ìyàwó tẹ́lẹ̀ ó tó gba ìsàm nítorí àwọn ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ìrànlẹ́bí aláṣẹ pé kó gbé ọwọ́ kù níbi tó dáwọ́ bò ó ti dé àyè tí ó ti dé àyè tí wọ́n ti sọ nípa ìdájọ́ ọlọ́dún ìdájọ́ pé ìdábílẹ̀ kan bá ti rìn náà inú tíra àti wọn náà fẹ́ fẹ́ wọn lè wọn lọ́kọ̀ pàdé wọn ní sọ́dà ìyẹn ní tí ní tí àwọn àwọn afáyà hùwẹ̀ ní tí wọ́n pa ǹjọ́ lọ́dọ̀ lórí ọ̀rọ̀ kejì ní tí wọ́n pamọ́ ní táwọn pamọ́ náà ni pé gbogbo tí ń jẹ́ òdodo ìyẹn ni pé òdodo tí ń jẹ́ òdodo tẹ́ kéèyàn sọ téèyàn sọ tí wọ́n tó ní mọ̀ sọ tó fi pamọ́ torí torí pé ń wá ayé ọ̀nà tí ò tọ́ ọ̀fẹ́ jẹ ọ̀fẹ́ mu ọ̀fẹ́ nípò ọ̀fẹ́ ọ̀fẹ́ ní popularity ọ̀fẹ́ jẹ́ kí òun ní ààyè lọ́dọ̀ àwọn olówó lọ́dọ̀ àwọn ọlọ́lá àárín ta ti ń ṣẹlẹ̀. wọ́n wá nǹkan ń wáyé lọ́nàkọ́nà ní òjò sòdodo ní fi ń pa òdodo má ní fi ń rìn nǹkan ní fi ń wọ́ òdodo sí ní rọ́ ní fi ń pe lọ́dọ̀ òdodo. ó náà ní kìtìmánù kìtìmánù hàk ìyẹn ni pé wọ́n wà á ju ti ju ọ̀rọ̀ kọ́kọ́ lọ náà ní so ọ̀rọ̀ yẹn lásán pọ́tẹ́wọ̀n nígbà mọ́ ọ̀rọ̀ kejì lásán pọ́tẹ́wọ̀n ni pé ẹni tá ń dàdọ́ pẹ̀lú àwọn tá à ń pa òdodo mọ́ gbogbo ẹni tó bá ń pa òdodo mọ́ náà ní ìmọ̀ ni wọ́n jẹ́ náà àwọn yahood àwọn jew àwọn afa jew àbí náà àwọn afa christianity àbí àwọn afa mùsùlùmí tí wọ́n jẹ́ àtẹ̀lẹ́ àdébìnrin náà sọ́lọ́ lọ́sọ̀rọ̀ kọ́lọ̀ kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀. ìnà sọ ẹ̀kejì nígbà tí wọ́n sọ pé náà ọ̀rọ̀ táwọn èèyàn sọ táwọn ní máa sọ pé àwọn tí wọ́n dá pẹ̀lú àwọn tí wọ́n máa ṣẹlẹ̀ dandan lé àwọn tí wọ́n bá pa òdodo mọ́ náà wọn ní mímọ́ kọ́lọ̀ kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ òun ni dàwa bùl àwọn ẹ̀dá ẹranko tó náà ń dá sórílẹ̀ tí tí wọ́n sọ pé alimam ibn eh, alimam atiya rahmanulah ń bi tafsir wọn sọ pé ọ̀rọ̀ àkọ́kọ́ ni ti ọ̀rọ̀ ọbẹ̀ lọ́rọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ń tẹ́ pé àwọn tí wọ́n gbàlẹ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n sọ pé àwọn màláìka táwọn èèyàn ó ní wàhálà ọ̀rọ̀ ọbẹ̀ fún ọ̀wí ọ̀járin alá mọ̀kútàdà kàdà so ṣùgbọ́n alimam kòtò rahmanulah wọn sọ pé ọ̀rọ̀ kejì yẹn náà kò sí bá nílẹ̀ nítorí pé hadith wa hadith àwọn akọ́ṣẹ́ wa nasunan alimad ni maja ọ̀rọ̀ kan lọ tó lánàá kálukú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ni sódà nasunan alimad maja ló wà pé anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ pé wọ́n tó ọ̀rọ̀ náà sọ pé wọ́n láìka lẹ́nu mọ́ lọ́wọ́ lẹ́nu mọ́ lọ́wọ́ iná wọ́n tún sí pé hum dawabul ard dawabul ard hadith wa nasunan alimad maja rahmalah akhrajahu alimad maja rahmalah عن محمد بن صباح عن محمد بن صباح قال أنبأنا عمار بن محمد عن أبي عن عن ليث عن أبي المنهاج عن عن زار عن البراء بن عازب الإمام كتب له تفسير وأن إسناد أبا حسان السودان أبا ودادا الإمام هذا هو حديث أنصفه إيه، حديث يده حديث يده الإمام البوصيري رحمه الله تعالى ومات لا يزال وأن فيه عيسى بن عبد الرحمن فيه عيسى بن عبد الرحمن وهو وهو متروك وهو متروك وأعل هذا الحديث به وقال حديث منكر حديث منكر الإمام آه، البصيري إنه زوايد وعمدنا زوايد ما شفت حديث من الله إن في لنا أنك أن كان ذي شيء يتم جاء عيسى بن عبد الرحمن طيب متروك الحديث من متروك الحديث من تلك ما wọn kà bí ṣe ń kúrọ wọn bí hadith anabi ní sọ̀rọ̀sọ̀rọ̀ wọn pé wọn kà bí ṣe ń kúrọ kódà bí kèsè bí hadith anabi sọ̀rọ̀sọ̀rọ̀ so that ẹ atara bẹ́ẹ̀ wọn ní hadith yìí wà munkar ìyẹn ni pé munkar ni kèsè kọ mahfuz nísà di mahfuz lẹ so látara bẹ́ẹ̀ hadith yìí lẹ ẹ bákan náà kọ́ra àti ẹ̀ka ayà tó tẹ̀lé. الله ويلعنهم هذه توايا الا الذين تابوا آه، أصله وبينوا فاولئك تتب عليهم وأنا تواب رحيم نعم إذن بآية أقول إلا لذا تابوا وزقوا الطاعة ونهما سقوا لا يكفي التائب أن يقول أن يقول إنه تائب مجاره بقوله مجرد من الفعل الذي يبرهن على ترك توبته كتو بل لا يقبل wọn tẹ̀ ní dàlọ́jà nígbà tó bá sọ pé ó jẹ́ lẹ́sẹ̀ tó wá lóhun túbá òun ti túbá kún bí ẹ̀ṣẹ̀ yìí o kó sọ lẹ́nu lásán bẹ́ẹ̀ àfi kí wọ́n rí i pé ìṣesí rẹ ti yàtọ̀ sí ìṣesí tọkọ wà tẹ́lẹ̀ àfi kí wọ́n rí i pé kò ti dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tó lọ́n túbá pé wọ́n rí i pé kò dẹ́ṣẹ̀ mọ́ àmọ́ kẹ́rẹ́kẹ́ ń tún dáṣẹ́ ń tún dáṣẹ́ ń tún ṣe ń tí ọ̀dà ó sì máa rí i pé òun ló jẹ́ kí a sọ àwọn ọ̀tá àwọn onímọ̀ sọ́lánà náà ẹ̀nà nàdínà náà tó wọ́n wà lẹ́sàn káfẹ́rú náà. ọlọ́run bá wá sọ̀rọ̀ níbi ayà ìpè dálájà rẹ̀ tí wọ́n ṣe kóbúrò àwọn tí wọ́n ṣe kóbùrù àwọn náà ni àwọn tí wọ́n ṣe bùtúrú sọ́dọ̀ ọba àwọn tí wọ́n dáwọ́ tí wọ́n dájọ́ borí ọlọ́run ọba mọ́lẹ̀ torí pé àkẹ́kọ̀tò tó fẹ́ fẹ́fẹ́fẹ́ lọ́gà àṣàtúrò kí wọ́n gbọ̀n kọ́mọ́lẹ̀ gẹ́gẹ́ bá ti sọ́ síwájú ní àwọn àbẹ̀rẹ̀ àyà sọ́láṣù bákọ̀rọ̀ yìí níbi iná lẹ́dínà kẹfọ́rọ́ sọ wọn àrẹ máa àwọn kan náà tẹ̀lé láyé nínú tó bá ṣe tu níbẹ̀ so that náà fi jẹ́ pé àwọn ẹni tí ń ṣiṣẹ́ àjẹ̀ ẹni tí ń ṣe àjàwọn lábá máa ń pè ní kafir ní annahu yughayyibu az-zar'a wal jidra fil ard torí pé obìnrin tí bá ti ń ṣe àjẹ yóò máa bò nǹkan mọ́lẹ̀ yóò máa borúgbìn mọ́lẹ̀ yóò máa èso tọ́lẹ̀ yóò lọ mọ́lẹ̀ yóò bò mọ́lẹ̀ yóò fi lọ́lẹ̀ yóò bò mọ́lẹ̀ kò ní gẹ́ka sórí rẹ̀ báyìí yóò bò mọ́lẹ̀ alkùnfàrù bẹ àwọn náà alfàlàhìn azùrà àwọn ọ̀gbìn àwọn tẹ́ ń ṣọ́ọ̀dì àwọn tẹ́ ń dájọ́ bọ̀rọ̀ lọ́wọ́ bá mẹ́lẹ̀ àwọn bùtùlẹ̀ èèyàn bùtùlẹ̀ ẹ̀dá gbogbo tó kọ́ lọ sẹ́nu kéfèrè tí ọba ti sá ń bẹ lásán ni kò lóṣùn ọ̀lọ́dọ̀ lọ kéfèrè ò lóṣùn ọ̀lọ́dọ̀ lọ kọ́lọ̀ńkọ́lọ̀ ń ja ilé lọ́wọ́ ah ilé ayé ń sìn ìjọ́lórí ilé ayé ń sìn wọn ọlọ́run gbé tí ń sìn ọlọ́run permanent ẹ̀sọ́ ẹ̀ nìkan ó ti gbà kan táwọn róòlù àwọn fúrùs àwọn roman àwọn fúrùs tí ń jẹ́ ìran ẹ̀ wọ́n ti róòlù ìjọba ti wà láàrin wọn rí irú àwọn ìjọba ti wà láàrin lábára náà rí síwájú àwọn kan bẹ tí wọ́n ń pè ní tàbí nílùú yamani lábára ni wọ́n wọ́n ti róòlù rẹ̀. am khairun am qawmu tubba sẹ́ni ah. tí ọba ní tí ọba ní sàndé kan náà tí ò ní kíní wọ́n máa fi wọ́n máa fi nǹkan mìíràn so bẹ́ẹ̀ ni ó ti dọ́dọ̀ ọ̀hún bí i àkójọ kíní rí so islam ọlọ́run fi islam ọlọ́run ká mùsùlùmí ọgbà ìjọba rí wọ́n rúurú iná islam ní rúurú láti wà níbi muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ àmọ́ káníbi fàyè lẹ̀ àwọn sàhábà rẹ̀ lọ́la alẹ́ àgbà yìí àwọn rúurú títí àkótà gíyẹn títí dáwọn dáwọ́lá àdáwọ́lá fòmùwíyà àdáwọ́lá àbáṣíyà kí kìyàmù ìyáàánú ẹ̀yà dáwọ́là kótó fọ́ kótó ya kí àwọn mùsùlùmí tó kínyẹn lẹ̀rẹ̀ kótó tó ń bi ìyá pẹ̀lú bí ayé subhanallah kótó bọ́ mọ́ wọn lọ́wọ́ bí mùsùlùmí láti padà sí ibi tí wọ́n wà lánàá bí a náà ti gbé sùn sallallahu alaihi wasallam àwọn náà lọ́sùn máa lù láyé wala yaj'al Allahu lil kafirina 'ala al-mu'minina sabila wọn náà ní dọ́gbọ̀ fún kẹfìrí lórí mùsùlùmí láéláé ṣùgbọ́n o lónìí yóò ku bí ọ̀nkọ́lù kò bá ṣe rí ayé sí wọ́n ṣe ní kíní sí kẹfẹ́ rí sì láyé ju mùsùlùmí lọ wọ́n ní kàdà jù lọ wọ́n pọ̀ jù ọ́ lọ láti dáadáa ni ní tí mùsùlùmí fi ń borí ìmánì àti preparation bí wọ́n ṣe ládàáná èyí ò lè sọ́sùn wa mọ́ àti ìmánì nífẹ̀ẹ́ ayé ìmọ̀kọ̀ pé wọ́n ṣe kú sọ́lọ́ ọ̀la gbàtẹ́lẹ̀ òsì tí ó ti mẹ́hẹ̀ lára wa so that ni tàdó àbọ̀ àt sọ̀tọ̀kùnà sùhánà sọ̀tọ̀ mùsùlùmí bó ti bọ́lá lẹ́nu ọlọ́nkọ́ sàmì ọlọ́nkọ́ dápadà fún wa ọlọ́nkọ́ dá kó fún wa ṣe àwọn mùsùlùmí kó sì dá síyáda àti asọ́dàdọ̀ tó ní àwí ọlọ́nkọ́ gbé sọ́wọ́ padà torí pé islam yàrá fi róò tí ó ti lọ tí ó dọ̀ ọ̀dọ̀ tí ó dọ̀ ọ̀dọ̀ tí ó dọ̀ yọ̀ ọ̀dọ̀ tí ẹ̀sẹ̀ pé mùsùlùmí islam tí a máa tòkè wọn ra ẹni islam gidi tánà dìde wa akéda òdodo ẹ̀sìn òdodo ìwà òdodo torí náà ní náà ètò tí ọba ti bẹ́ẹ̀ kò ní tó ó jọ pé ẹ kí ni a ti ń pè é àwọn jámù ti wọn tó ti jọ lórí bàtà jámù ìgbà tí jámù jọ lórí kí ni tó kí ni tó ṣe ìbá bàyẹ jẹ náà kí ni tí ìjọ lórí tó padà sọ́dọ̀ eh, eh, britain kí ni wọn ṣe ìgbà bàyẹ jẹ náà amẹ́ríkà ti sàdí sàdí tẹ́lẹ̀ wọn lẹ́yìn sọmọ dọdọ àwọn ṣẹṣẹ bí britain náà ti ṣe lẹ́yìn wọn sí ìgbà tó dọ̀rọ̀ amẹ́ríkà kí ni wọn ṣe ìgbà bàyẹ jẹ náà odò wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ ló kọ̀ọ̀kan kó sí kò sí lẹ́yìn àwọn pípò àwọn èèyàn yìí pẹ̀lú àwọn aláìní làákàyè nínú nínú àkọ̀kan àti ìlú kọ̀ọ̀kan àwọn aláìní tàbí làákàyè ń bẹ nílùú kọ̀ọ̀kan ẹ̀tọ́ àwọn tàlù wọn àwọn tààyè wọn fún personal interest interest wọn so that nígbà wọn pípé àwọn èèyàn yẹn wọn fẹ́ kíbi kan dàtà yàrá àwọn náà torí pé àwọn sáfẹ́ máa jọlọ́ lọ́yẹn òṣèlú kò lè títí nítorí pé kò lè jẹ́ bẹ́ẹ̀ wọn náà padà britain ọgbẹ́ britain ọ̀nà ọ̀kọ̀mọ̀pẹ́ padà bọ́lá ọ̀kọ́ lọ́sọ̀ dà amẹ́ríkà ọlọ́run ọ̀tún ẹ̀tí ọ̀gbà lọ́la ṣùgbọ́n bí mo sì ní ọ̀tájú gbogbo ike ìkèsè yìí tí bá ń jó lórí bákan náà ni wọn ọ̀nà tí ọmọ fi sàbòsí fún wa ní ọ yàtọ̀ kò sí pé kèdè kan tí ọ láìkì mùsùlùmí àbí tó bá jà sáà kò sẹ́ni tó kún lòdò àti ẹni tó bá jẹ́ ní òdodo ọ̀nà tí wọn kàn fi ṣe gàmbá fún wa lọ́sàn yàtọ̀ ṣùgbọ́n àwọn kò sàmùwà àwọn kò sàmùwà náà gbàtí ọlọ́run sọ pé inna ladina kafaru àwọn yàtí pé àwọn tí wọ́n ṣe kẹfẹ́ yìí tí wọ́n ṣe kófúrò sọ́nà ọba tí wọ́n ṣe dùdú sọ́nà ọba àyàn bùtù lẹ́yìn náà wọ́n máa fi wọ́n kò fà wọ́n tún kú lórí kófúrò yẹn náà wọ́n kú lórí kófúrò yẹn lórí pé wọ́n ṣe dùdú sọ́nà ọba wọn àtún bá tún padà sínú sáà kí wọ́n ṣe sáà gbogbo ẹni tí ń bá ń ṣe èyíkéyìí ẹ̀sìn kẹfẹ́ lẹ́yìn bínásítì kúrẹ́ àná sunna pẹ̀lú ẹ̀rí náà rọ̀ ọlọ́wọ́ bá àti mùsùlùmí alẹ́ bí wọ́n sọ kò tọ́ kéèké mùsùlùmí kan ní ẹ̀sìn kan kó lájọ kà pé ẹ̀sìn kan tó ń jẹ́ ẹ̀sìn kejì kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ politics ẹ̀sìn míì ó lè máa bẹ ẹ̀sìn míì ń bẹ kọ́dà rẹ̀ bá kà bẹ́ẹ̀ ẹ̀sìn míì ju bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ju mẹ́ta lọ nínú àwọn ẹ̀sìn míì ṣùgbọ́n pé ẹ̀sìn kejì kan bẹ̀rẹ̀ kẹta kò قالوا أتجعل فيها من يفسد فيها يسفك الدماء sọdí tí dẹ́ka rẹ̀ ayá kọ́lá ni òun fẹ́ fi àrólẹ́ kan lélẹ̀ ń sọ fún àwọn màláíkà ṣé àrólẹ́ kan fẹ́ lélẹ̀ kí ló dé wá anábì Ádámù ni mùsùlùmí ni Islam ló dé wá látọ̀dọ̀ náà bá tẹ́tẹ́sà pòtẹ́sà báyé kan tayọ Islam lọ. wọ́n ní kọ́ wá ṣe kìláfà torí pé ní àwọn kan ti balẹ̀ jẹ́ àwọn ní aljin alhim wọ́n ti balẹ̀ jẹ́ tọ́nà tí wàá ní káwọn mọ̀dákọ̀ pa wọn rẹ pẹ̀lú àṣẹ rẹ̀ tí wọ́n ti wá pa wọn rẹ fọlọ́n ti wá fi ànábì ànábì àdáwọn lọ́dún pé ní kọ̀lífà gẹ́gẹ́ sọ̀hábì ní abáṣe sọ̀rọ̀ ọjọ́ àwọn ọ̀hún wọn ni wọn ṣe sọ̀hábà àwọn kan ní wọn la kò sí ẹnì kankan tọ́nà dá síwájú ẹni lórí rẹ̀ síwájú ànábì àdáwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n kí wọ́n máa ti pè ní kọ̀lífà ọlọ́run pé ní kọ̀lífà ọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe adájọ́ ní àròjọ ọlọ́run ọba àbí àròjọ àmẹ́bí sọ̀rọ̀sọ̀rọ̀ torí pé adájọ́ nítorí pé ọ̀rọ̀ náà ọba náà ní wọ́n fi dájọ́ ọ̀rọ̀ àmẹ́bí sọ̀rọ̀sọ̀rọ̀ náà fi dájọ́ bẹ́ẹ̀ náà mú sí gánà àlùmọ́sí kánú yóò wá pé wà nílà nígbà tẹ́ fi ń sẹ́yìn wípé ọlọ́run ọba yóò báyìí mo jẹ́ kó yẹ kó kálukọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ń tẹ́wà máa wí. kọ́mọ wa nù táyà yìí sọ pé iná ládé kí mo máa hàn kó fi lè pé àwọn kan nínú àwọn ẹni ayé torí tọ́jọ́ tó ń tọrọ ẹjẹ tó ń tọrọ fẹ́jà. sódà khalifa yẹn anabi adam alayhi salam muslim ni abul bashar islam adẹ́pẹ́ islam ní ẹ̀sìn àbáláyé kò sí ẹ̀sìn tọ́jọ́ ẹ̀sìn àbáláyé ẹ̀bọ wa wà sọ́ọ́rí òwò wà árídùn mi ẹ̀bọ wa bá mi àwọn tó jẹ́ sọ ẹ̀bọ wa bá mi kí lọ́nà àbí pa náà àwọn jọ musa àwọn anabi nọ́ọ̀fẹ́ ebi torí ẹbọ tí wọ́n ṣe torí àìgbà fún torí ẹsikópù tí wọ́n ṣe ìbàdàn náà parí ọlọ́tún tọ̀ hàrà ọlọ́run tún falẹ̀ mọ́ ọdún wọn tún jẹ́ wọn tún jẹ́ ọba àdìlá mùsùlùmùn kí àmọ̀ tó ń lọ háì kó tó lọ lè dá kó tó lọ dá fìtínà lásìkò jáhìlì. so pẹ̀lú nǹkan táwọn àjà àwọn akọ́ṣà mi àwọn kan yẹn láti mọ̀ pé n ti ń jẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn islam ẹ̀sìn islam ó náà ní ẹ̀sìn òdodo ó náà sì ní ẹ̀sìn kan náà ọ̀dọ́gba ẹ̀nà dínà ẹ̀ńdà lọ́dọ̀ islam. so kò sẹ́ni tó bá dẹ́sìn ní ọ̀dọ́ náà bá tí ó gbà tó náà gbà tó lọ́la ń pè é dẹ́ni tó bá dẹ́sìn lọ́sọ̀ dọ́nà ọ̀la ń pè ní lùsà sẹ́ni tó bá tó bá wà lódodo tó yọ wọn وهما في الآخرة من الخاسرين àwọn ọ̀la ẹ̀sìn kejì ẹ̀sìn kẹta نو نو نو no ẹ̀sìn míì ẹ̀sìn míì ní bẹ ọgbẹ ẹlẹ́sìn tí wọ́n bẹ sam musala yìí bá ti jọmọ bí bá ti jọmọ ṣe bá ti jọmọ ṣe bẹ sàmàjọ sọmọ ọlọ́run bá jọ ọjọ́ ọjọ́ ọjọ́ dàbòjìbò wa ni àjọ ìlú orí ilẹ̀ ọlọ́run bá ní ọjọ́ jọrò fún wa ni àjọ ìgbàjọ gbàtẹgùn ọlọ́run bá ní orí ìlú wọn kálukú lọnà bí wọn kálukú sí àjọ ń jẹ àjọ láǹfààní ẹ so èyí sam ti ṣètò ẹ ṣùgbọ́n ẹ̀sìn sáàmù ló borí mùsùlùmí àná máa lékè so bákan náà ni pé mùsùlùmí ò ṣe déédéé kèfé láéláé kọ́lá bí mùsùlùmí bá jẹ́ ẹni mú títí ń ṣe ìgbìmọ̀ ṣe bẹ̀ èèyàn lè fi kèfé ṣe déédéé rẹ̀. ẹ̀sìn kò sì sí pé bóyá kase kase kase sáàmù ẹni kase ẹ̀sìn nígbà náà kò sí jẹ́ bẹ́ẹ̀ kófù mi jẹ́ bẹ́ẹ̀ kọ́lá nìkan kan dọ̀dọ̀ yọ́nú sùrù kan bẹ́ẹ̀ ẹ̀ ń tọ́ba yọ́nú sí kófù fún ọ ipe kófù ẹ̀sìn ni tọ́pẹ̀ kófù lẹ́sìn fáwọn akáṣe ẹ̀nà ńlá dẹ́nà káfàlọ́ àmọ́ àti òhàn kò fà. ọlọ́run sọ pé àpẹẹrẹ káfàlọ́ lẹ́sìn kọ́ ló ń nà lọ́hà fáálí sàlábà. àwọn ẹ̀tẹ́ sọ pé ọlọ́run pé mẹ́ta ọlọ́run ni wọ́n jẹ́ kẹfẹ́rí ni wọ́n. bẹ́ẹ̀ ni àti àpẹẹrẹ sábà mariam mọ̀sẹ̀ táàkùn ní ọmọ ọlọ́run kẹfẹ́rí ni wọ́n. فلماذا لا يكفر من كفره الله انت لا انت انت كيف قلت انت كيف هذا ما بتزن فيه الناس بدون سبحان الله نعم so إن الذين كفروا لبيان تسبتوا صلى الله عليه كفر دولا لا بما إن أنا لبيان شو سيستان أنا أقول صلى الله عليه وسلم وفرنا بابا فعل لنفسي نفسي بيده ما من أحد يسمع دين يهودي على نصرانية ولم يؤمن بما أرسلت به إلا كان أصحاب النار أو كما قال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح. قصيون توم inú alẹ́sìn jù àtẹlẹ́sìn kìrìsìtẹ́ǹtì tó jẹ́ pé ó dọ́ nípa òun pé ànágbègbè ló dé yìí sọlọ́lọ́ sàtí ọ̀wá gbà òun dọ́ nítorí àwọn fúnra òun tí wọ́n gbà dọ́ tí wọ́n tẹ̀lé òun à ànábì ní inú ọmọ kí ni inú ọmọ náà wà pé kò sí èèyàn yẹ èèyàn yẹ káfíńì bá ń bẹ sí ìwádìí ọ̀rẹ́kùnrin bẹ́ẹ̀ إذا إن الذين كفروا أبدا كفري وني كفري أنت ثلاث سنين توفي سنين سنين سنين أربعة ثلاث سنين أبدا كفري أبدا كفري وماتوا وهم كفار ثم قبل الكفر نعم كلا سما أولئك عليهم لعنة الله لعنة الله أبا ما باما يبدي نسيك الله أبا ما باما يا الله أبا ما باما الله أكبر والملائكة بيان سيبي دانا ملائكة ما سيبي دانا لي وانا ما سيبي لونه aksu ìdàkejì ń tẹ́ àwọn mọ̀láìkà máa ti fún àwọn mọ̀mí òdodo kọ́lọ̀ kó sánú mọ̀mí òdodo bọ́ọ̀ sọ́nà sọ́kọ̀ bọ́ọ̀fẹ́ àwọn mọ̀láìkà lọ́wọ́ bá ládínà wọ́n máa ṣe wọ́n máa ṣe àṣì ń ṣe tàṣí ìfọ́nà ọba ọ̀sẹ̀kọ́ ní ládínà àmàlù wọ́n máa ṣe ìsìnkú wọ́n máa tọrọ fún ìfọ́nà àwọn tẹ́gbẹ́ lọ́wọ́ bá dọ́ọ̀lù kọ́dà wọ́n ti sọ́dọ̀ fún wọn Allahu Akbar wọ́n sọ́dọ̀ fún wọn fáwọn ìyàwó wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ̀lẹ́kà tó máa ṣe gbẹ̀dẹ̀ lọ́wọ́ fáwọn kékeré wọn náà fi àjìnàáyìn bẹ́ẹ̀ ni lójú èèyàn yányá lójú èèyàn yányá ó ti kó èèyàn nínú àwọn abaraba yìí ó ti kó sínú bẹ́ẹ̀ ni èèyàn bẹ́ẹ̀ ni àwọn àlùjá nínú tó bí wọ́n á lọ náà sùn jọ ni tí wọ́n bá lọ àná náà sùn jọ ni ẹ máa ń kó èèyàn àwọn ọmọ anábẹ́ adam sínú ẹ sì máa ń kó àlùjá náà sínú jọ ni èyí tí wọ́n jẹ́ òtí ìyẹn ni pé ọ̀gá tó jẹ́ òmìnira náà ọdún kálukú náà máa ṣe gbẹ̀dẹ̀ lọ́wọ́ قراءة مواصلة عندي من قراءة وقراءة شاذة وسند آية أن أولئك لأنهم لا هم ماعلون سو بين قراءة الشاذة قراءه الحسن البصري رحمه الله توني قراءة أنت هناك عليهم لعنة الله والملائكة والملائكة والناس أجمعين والناس أجمعون أجمعون الله جل وعلا عندي قراءة عندي قراءة بس قراءة شاذة تخريج رجع من له ونبي نصبي ثم نبي أولئك جزاؤهم أن يلعنهم الله والملائكة والناس أجمعون طبعا شيء عرابي أولئك جزاؤهم أولئك جزاؤهم مبتدا أبي جزاؤهم مبتدا ثاني أن يلعنهم الله أن حرف النص يلعنهم الله في رمضان مكتوب بهذا يعني أنا الله دون ضمير مستثمر فيه محذوف جواز تقدير الرواء يلعنهم عفوا يلعنهم الله الله لفظ جلالة فاعل هم مفعول به مقدم طب وذلك لعنهم الله أن أما دخلت عليه الفعل مضارع الفعل مضارع به المصدر مستدرك آه، من الفعل المضارع وفاعله من الفعل المضارع من أن والفعل آه، المضارع في في الفعل المضارع آه، المصدر الاول أبي المستبق نقرأ أن أبي فعله في محل رفع خبر المبتدع الثاني أولئك جزاؤهم لعنهم لعنهم تقريبا لعنهم أي لعن الله لهم أو لعن الله إياهم الله جلال الآلة في فاعل والملائكة بقراءة شرعنا والملائكة أصلا معطوف الواو عاطفة الملائكة معطوف على لفظ الآلة والناس بين والناس حرف الأصل الناس معطوف عليه أجمعون تأكيد للناس تأكيد للناس متجانس قراءة شاذة تستخرج يعني جاي بيجي الأربعة تقوي كرهت القيامة سيد كرهت القيامة زيد وعمر وخالد أكو جيه كان صدر لا كرهت القيامة زيد وعمر وخالد أدوا عشان قناه غرف الجيم أنا سويت مسك ما كنت سمسك يسمى يعني كرهت أن قام زيد وعمر وخالد وعمر وخالد أسمع ما تقولي كم تقول زيت الجفايف بين خالد أنا فاهم أساس ما لولا لولا الإضمار والتقدير لعرف النحو الحميد أكرمكم الله شيء بعد في إضمار تبع كذا كذا جادي إنه نحو نحو سبب ذلك كذا كذا من نحو وده المصاب برودة ده فعل الذي علينا يعني لك الإدمار والتقدير لكن يعني ما صلى ده عداسة بلنا وصلت به كارهية القيامة زيد وعمر وخالد إيه وين يجي أجدي أجدي نهو كنا فوق أجدي كل الذي يرجع إلى العلم معرفتان علمت شيئا وغابت عنك أشياء سورة بدك إيه؟ أنت بعد جاي أكاكوس كيف لا يجوز أن آية- يتسرع آية في تقطعة الناس قلت لما sọ pé àwọn èèyàn ti mistake ọ̀rẹ́ fáwọn sọ nílẹ̀ ọ̀làmà ọ̀rọ̀ ṣèkó nìtẹ̀lá ìlú ṣèkó tọ́ bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ ṣẹ̀ríà o níbi lọ́gà lèyí bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ ṣẹ̀ríà o èèyàn máa ń jòkó lẹ́dọ̀ àyọ̀ níbi jọ́mi àbíkájọ wa ń jòkó kan jọ́mi àwọn ẹ̀rọ míì tẹ́ máa ń sọ̀rọ̀ àwọn ẹ̀rọ máa mú mistake àwọn èèyàn kò yẹ kó yẹ pé òun ní ráyà wa ráyà wa ni pé afẹ́ sáǹfà lọ́dẹ̀ ti ń sọ̀rọ̀ kódà bí ọmọ sọ̀tù kódà bí ọmọ náà wò kódà bí ọmọ sọ̀tù ń tó bẹ́ẹ̀ sọ lọ́rọ̀ ọlọ́run nìkan gbọ́ ó lè sàǹfààní bẹ́ẹ̀ ẹlẹ́jẹ́ pé inú tó kó sí ní ibi tí ó sọ̀rọ̀ lọ kó tún ẹṣin bẹ́ẹ̀ ó tẹ̀sí dúpẹ́ pé tọ́lá ní kò yẹ òòlù ọ̀lọ́ ewé ní náà ní kò jẹ́ jọ́sẹ̀ láti wọ́n ti kà kò sí kíníkà kò sí kíníkà èyí ò ní jẹ́ kóró jù tó torí tí nítorí bá bọ́ lẹ́nu ẹlòmíì mistake is fọ àwọn tí láwọn tí na táwọn ẹlòmí ń na pé mistake tí na ń ṣe nákúdọ àwọn tí wọn ṣe ọbẹ ẹ pé tí wọn kà fún mistake àwọn jẹ nìkan ṣe mistake inú èdè náà báyìí nǹkan dákọ àwọn èèyàn ni ẹlò àwọn kálukú wọn náà fẹ́ràn àwọn èèyàn fẹ́ràn àwọn tí wọn dájú máa lò náà tí wọn kọ̀ọ̀kan tí kílẹ̀ sọ wọn ọláyé kàrẹ́ àhùnmọ̀lọ́wọ́ aléhùn aléhùn lánàá hàn ọlọ́run bá ọmọ fẹ́ dẹ́dẹ́ lé wọn ni o bẹ́ẹ̀ ni ó dàrú yányá yányá masala ti bẹ́ẹ̀ ni ayà yìí òun ni pé obìnrin tó bá kún kéfèé rí ẹ̀sẹ̀hẹ́kù láàn ẹ̀sẹ̀hẹ́kù láàn ọ̀tọ̀ kan máa làánà ẹ̀ ó kú lórí kófúrú ó ti kú lórí kófúrú kò sátọ̀ṣe sátúnṣe ó gbà tó bá kú lọ́dún kúlọ̀ ṣe ó bá kú lórí lórí èyí kí yí ẹ̀sìn àtàṣe ń tàwọn ọ̀rọ̀ ẹ̀ inú náà ni kí ni pé ńlá lásán inú náà lọ bẹ̀rẹ̀ ni èyí ò sẹ pé kìnnì kì í sàṣìṣọ kì í ṣe kìnnì pé àwọn afáǹsà fi dùkọ̀ àbáwọn sọ̀tọ̀ dùn rárá ọlọ́run ti sọ ní ọlọ́run ti parí ẹ bẹ́ẹ̀ ni sọ pé wa tammat kalimatu rabbika sidqan wa adla mubaddil kalimatillah innahu huwa as ó lè yí padà kọ́ni tó lè padà àánú kan ò lè gbọ́n ọgbẹ́ ọ̀rọ̀ náà padà kíní kan ọgbọ́n tó kó lè jẹ́ tó bá ti kú kébè ló kú kébè nù kọ́dá níwájú bẹ́ẹ̀ lọ kọ́dá lẹ kọ́dá ní kọ́ tọ́lá jù bẹ́ẹ̀ lọ kò sọ́dà sáà wọ́n kú kébè rí à kọ́kàn án bá ká mi mọ́nà tó sọ̀nà sí rẹ̀ fún wa pé inú náà gbére ni inna nàdé na káfà lóla tó ní alihum àmọ́ alihum àlá wàlá àdùnmọ́ nínú àlọ́ ìṣe àwòlá ìka sábà náà fi àkọọ́lì dùn mọ́nà tó jẹ́ kò sí tó dọ̀rọ̀ lọ́rọ̀ kó níbi ìrọ̀ ọlọ́run ẹnu náà ni wọ́n wọ́n sì wọ́n dé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni. sí àwọn asàn kan ní ìyàtọ̀ sí bẹ́lẹ̀ ọ̀tọ̀ àdìsọ́wò àdìsọ́wò. àlùsàlẹ̀ ṣe máa gbé ká máa du ara wa kí a máa kún kẹfìrí kí a máa kún kẹfìrí kí a máa kún kẹfìrí. wọ́n dábàá kún kẹfìrí kàlàs ọ̀tán ibi tí lọ́lọ́run ti fi hàn wọ́n lọ́ọ́ ti sọ fún wa mùsùlùmí tó bá kú lórí ẹ̀ṣẹ̀ ni àdọ́dọ̀ mọ́sọ pé ní ọwọ́ mùsùlùmí ò sí ó jẹ́ pé mùsùlùmí ni ò ti ń ṣe islam ò tó ní imáni ò tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ ńláńlá tó wá kú lórí ẹ̀ kódà kókó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá jọ tó pọ̀ tó wá kú lórí ọlọ́kọ̀ṣọ́ wa ń o òun làlẹ́ máa sọ pé náà ni kò sí bó ti lè tawà látó àjọrọ̀ dájọ́ pé inú náà ni fún torí ọlọ́run lè forí ọlọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha إن إن إن إن الله لا لا لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى على الله إثما مبينا إثما عظيما so nínú short misali so that Ọlọ́run ní òun ò ní sórí bí èyíkéyìí ẹni tó bá kú nílẹ̀bọ̀ ẹni pẹ̀lú ẹni tí ò sì sàn ẹni tí ò ní mọ̀ sọ̀nsọ̀n àṣà níbi ìsọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kú lórí ẹ̀ ọ̀yọ́ sọ̀rọ̀mọ̀ àdùnnàdàrẹ̀ ṣùgbọ́n òun lè foríjì ẹni tó bá kú lórí stam lórí iman pẹ̀lẹ́ṣẹ̀ ṣùgbọ́n o rìmẹ́yìn àṣà sẹ́yìn tó ń bá fẹ́ ní o èyí mi tó ń bá yàn lẹ́rù pé àmà bí ẹni tó kú lẹ́ṣẹ̀ ní mùsùlùmí ṣé wà ní ntọ́nà ọ̀fẹ́ àbẹ́ ntọ́nà ọ̀fẹ́ tó foríjì tọ́nà kọ́ foríjì dùn ọláyà àti àkàyàmù kìí ṣe pé ká sọ pé bóyá ẹni tó bá kú ní kẹ́ mùsùlùmí lórí ẹ̀ṣẹ̀ wípé ọlọ́run bá ní òun ní foríjì yà rárá o ẹlẹ́bọ ni ọlọ́run òun ní foríjì tó kú lẹ́lẹ́bọ tó kú ní kẹfẹ́ ni pépé tá a sọ bẹ́ẹ̀ kò ní sí àtọ̀rọ̀ àrẹ̀ tó kú ní kẹfẹ́ àti lẹ́tọ́ kú lórí ìsìlámù lórí ẹ̀ṣẹ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi. dáradì wọn làwọn àwọn ìfọwọ́ ìjẹun tí ọba kú lórí kófù lórí ṣètò ويكفر ما دون ذلك سدان تقول لا شتوك ما دون ذلك أي ويكفر, ويكفر ما دون أي ما كان غير ذلك من المعا من المعاصم من الآثام والذنوب الكبار ذات سبب بمن يشاء فهمتم بخير kọ́lọ̀ kọ́fọ́ ìjọ aláyà tó ń kẹrẹ إن الذين كفروا وماتوا هم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين inú mọ́sáàsì tí wọ́n lẹ́ bẹ̀ tí ó wá tọ́ kásẹ̀bí dandan lé àwọn kèfèrí kèfèrí ó tọ́ kí wọ́n sẹ́bí dandan lé ẹ̀kí náà ọdún àwọn onímọ̀ pàmì sọ pé láì sàdáyẹn ní kèfèrí kan gbogbo ìran kèfèrí èèyàn lè ṣépèlè wọn. nìbáàbì náà ọlá ni èébú nìbáàbì náà ọlá náà ni èébú. torí wọn ò ní ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run látara kófò tí wọ́n ṣe ọlọ́run sọ pé wà máa ń lo ìhìn ìlàhú bàmá làhú ní mọ̀kìrìm nínú ṣọ́ọ̀tù hajj èyí kí ẹni tọ́nà bá yẹ pẹlẹ kò sí ẹni tó lè sàpọ́nlẹ̀ bẹ́ẹ̀ sì ni kẹfẹ́ rí òun ni أهون الناس أهون الدواب عند الله على على وجه المعمور على الأرض كيف الله يقرج رجل الله بقى أنت تسمع كيف الله يقرج رجل الله بقى الله سطير ولا يتكلم نعم أنا كيف يدع جنكو أفهم جنكو سيء يعني جدي ما في جنكو الله تعالى في بالهم أضل وأنت تسمع إنه جنكو له وأسمع إنه جنكو جنكو الذين يأكلون والذين يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم èyíkéyìí ẹni tí ń dádùn láyé tí ń jẹun tí ń jẹnẹkẹ tí ń jẹ tí ń takalaka bí oúnjẹ tí ń jàjẹ jù àjẹranjú àjẹnakùn tó kó ojú orí ṣíṣe jẹ pé wọn sáré tán wọn sáré kí wọn lọ sí jọ tẹ pé ìsúráfù ti wọ Ọlọ́run ní ẹ ó gbà ẹ léyìn

oúnjẹ tọ́lá ń pèsè fún wa lórí ilẹ̀ torí oúnjẹ mélòó dára fún màlúù àwọn ẹgbẹ́ wọn ń sìn àjọ tó máa ń tọ́ka pẹ̀lẹ́ oúnjẹ mélòó dára fún màlúù tó àbí báyìí ti jẹ́ sí máa ń ṣe nù so ọ̀yà kí mùsùlùmí wá fèsì jọ wọn ọ̀làyà kẹlẹ̀ alùmọ̀lọ́wọ́ wọ̀lẹ̀ alùmọ̀lọ́fà ọ̀làyà kẹlẹ̀ alàdínà tàmátà ọ̀nà yàkúlù náà yàkúlù náà tàmátà kùlù náà ń fa náà rò mọ́tò ọ̀dà so nítorí àwọn kẹlẹ́ yìí múlẹ̀ pé kẹfẹ́ yìí ló yọ pẹ̀lú ọ̀dọ̀ ń túmọ̀ sí pé ìgbà tí ó ti jẹ́ pé ẹranko tó ń ṣe jù wọ́n lọ kí wọ́n ní kúrò ń tàn kọ́dà bó ní làkàì bó lọ fún làkàì bó ní mà bó lówó bó láyé bó ní ìbẹ̀ kí náà ń fà tí ọ̀bàjẹ́ sàn àbí tó bá tó bá tẹ̀ àwọn kú lórí ẹ̀ ntọ́lọ́ náà sọ pé ọkàn wa ọkàn wa lè jòkúta lọ ọkàn tó lè jòkúta lọ kí láǹfààní ẹ̀ kí láǹfààní ìmọ̀ tó ní kí láǹfààní ayé tó rí kí láǹfààní owó tó ní kí láǹfààní ọmọ tó pọ̀ tó ní nígbà tó kú lórí ẹ̀ ọ̀tàn fún un sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo látara bẹ́ẹ̀ ó tọ́ èèyàn lè lánàá ọ̀dọ́ tí ń jẹ́ kèfèrí pé ah, ọlọ́run ọba kèfèrí o àpèjúwe ah, àwọn onímọ̀ ni kò sí àpèjú bẹ́ẹ̀. لا خلاف بين العلماء في لعن الكفار جملة بدون تعيين but ǹjẹ́ èèyàn kan pàtó nu wa ṣé a lè ṣe gbẹdẹdẹ la ṣe a lè ṣe pèlè yàtọ̀ sí ẹni tí ó ṣàbòsí fún yàn o ẹni tó ṣàbòsí fún yàn ọtọ fẹ pé ọjọ́ mùsùlùmí ọjọ́ kẹfẹ yìí ọlọmọdé ajálábòsí o ṣùgbọ́n àní kẹfẹ yìí lẹpẹ ọjọ́ kẹfẹ yìí sọtọ kí yàn ọ lánà ẹnìkan èèyàn lánà ṣáà lánà nù ayẹl nínú ìkọfà sótó àjọtọ. àwọn kan pé ó tọ́ àwọn kan ní kòtò àwọn tí wọ́n sọ pé kò tọ́ wọn nítorí pé ní kèsìrì tí ò sì kú àmọ́ àmọ́ gẹ̀yìn rẹ̀. wọ́n ní lọ́tọ̀ làbáàrò ẹ̀dá ni wọ́n fà àmọ́ gẹ̀yìn rẹ̀ àmọ́ pé bẹ́ẹ̀ àmọ́ dọ́gba sàn tí wàá kú lórí sàn kí lásán máa ṣèkèlè sí ẹnìkan náà pàtó káńpẹ́ àfọ́bọ̀ọ́. bá lọ bẹ ẹ̀sán nǹkan pé ìmẹ́lẹ́ yìí wà lọ́dọ̀ lọ ká má làánà ẹnìkan pàtó nù. ṣùgbọ́n lápapọ̀ ẹni làánà wọn ń hmm, gbọ́dọ̀ gbàtí wọ́n sọ fún àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí pé ọ̀dà àwọn kan bẹ tánà bí dákọ̀ wọn tó lọ́wọ́ sàn tó làánà wọn bíi rẹ̀ ràkọ́ràn tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tánà bíi

anábì lọ́nà sí gàgẹ́rẹ́ yìí ọlọ́run fi máa kọ̀kọ́ lẹ́yìn mà torí pé táwọn àbá ti mẹ́rin yọ̀ mà tẹ́lá tí àbá ti mẹ́rin yọ̀ mà ẹlẹ́yìn náà mà anábì anábì àbá ti mà sọ̀rọ̀ sọ̀rọ̀. sọ̀rọ̀ àwọn míì sọ pé ọ̀nà ọ̀rọ̀ kejì wípé ó tọ́ kí wọ́n láàánú torí pé kéfèé yìí ó kọ̀tọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àjọsọ kẹta lóru àkọ́tù lóru náà ló fi tọ́pẹ́ ká bá wọn jà lórí ẹ̀sìn ọlọ́run ọba tọ́wọ́ ọba tẹ̀ wọ́n pé ká pa wọn lórí ẹ̀sìn ọlọ́run ọba táwọn fi jihad àtọ́wárí bẹ̀ kúrẹ́tà ló lè lánàá wọn ọ̀rọ̀ yìí ló tẹ̀ wọ́n lọ àdìmọ́ ibn arabi rahimahullah wọn làwọn kọ́kọ́ gbà sí ibn arabi tí wọ́n tí wọ́n rí pàtó látọ̀dọ̀ àwọn mọ̀ṣáìkù wọn ní àwọn mọ̀ṣáìkù onye ìtọ́sẹ̀jù ọ̀hún náà ní pé kí fọ́dọ̀dọ̀ náà lóye kí wọ́n lánà lọ́wọ́dì bẹ̀rẹ̀ mi torí pé èèyàn máa ń tí wọ́n dá ìyàn ọ̀rọ̀ rẹ̀ ìsáàmù lè bẹ̀rẹ̀ rẹ̀ kọjá sáàmù kó sì sáàmù dáadáa so àwọn ẹni tá a nábì torí pé tí wọ́n rí bá nìyẹn. ṣùgbọ́n títọ́ tó ká bá wọn jà kápá wọn ṣùgbọ́n títọ́ tó jẹ́ kápá títọ́ tó tọ́ tó ká bá wọn jà nígbà tá a bá ṣe jihad kápá wọn tọ́ wa bá tẹ̀ wọn tá a lágbá lórí wọn nígbà tá a ṣe jihad tìtorí pé ní ẹ̀rí dalẹ̀ lórí lọ́fà. ṣùgbọ́n lẹ́yìn kò sẹ́rí ń bẹ̀ tó clear tó jẹ́ nọ́ọ̀sì. àyà yìí ń tiẹ̀ tó ń kún ọ̀rọ̀ tó sọ pé á kí wọn má ṣe rẹ̀ kí wọn má ṣe pé bí á fọdùn torí pé ní ẹ̀dá kásán lọ́wọ́ máa tó ọ̀hún kò fà ẹ̀rí pé ẹni tó kú àwọn tó kú lápapọ̀ nínú wọn àwọn tó kúṣẹ́ tí wọ́n kú ní kẹfẹ́rí ni ọlọ́run náà yà sọ títí pé nìkan pàtó nínú wọn. أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين نعم نترى به tí ẹni tó kún kẹfẹ́ nínú wọn tó bá ló tọ́ kí wọn là á nà wọn tó yẹ kó kò sí àpẹẹrẹ náà bẹ́ẹ̀ lápapọ̀ kọ́dà ẹni tó kú ẹni tó bá ti kú lóhùn nìkan náà tó ti kú láńdọ́ ti kú ní kínní ṣe àpọ́ ti kún kẹfẹ́ rí ó tọ́ sí làánà àbí tọ́ bọ́ọ̀ wá ni ẹni tí ó ti ya wèrè nínú wọn àbẹ́ tó ti kú nínú wọn abatẹni ọtẹ tó kálá kálá náà lápapọ̀ṣẹ kọ́dà bí ọmọ ẹ láyé ìgbà ẹ lọ́yìn ìgbàtẹ́ tó bá ti kú àgbọ̀yà rẹ̀ so àwọn mímọ̀ rẹ̀ pé gbogbo wọn náà nìyẹn lè papọ̀ tí ẹ má wẹ̀rẹ̀ nù wọn náà àti ẹni tó ti kú nù wọn àwọn kan sọ pé ẹni tó ti kú làánà kankan ò ṣe láǹfààní náà kò ṣe láǹfààní kò bá màmú lọ ṣe kò lè kò lè kò lè jẹrora látara làánà tẹ́ńdà náà rẹ̀ so bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó yà wèrè sọ̀kọ̀ lórí ẹ̀ ìdáná ọjọ́ àlùkìyàmà nìyẹn ó ti wúlò torí pé wọ́n kálukọ́ lọ́wọ́n dà padà bí ó ṣe dá ni sọ gbogbo wọn ń túmọ̀ sí pé irú làánà yìí ní ó wúlò ọjọ́ àlùkìyàmà fún ẹni tó ti kú tí wọ́n bá ṣe ẹ̀rọ tí wọ́n bá ṣe bí ó bá ń kẹfẹ́ rí àti ẹni tó ti kú ní wọn tó kú ní ayé ní wọn tẹ́lẹ̀ nígbà táwọn náà ń ta mùsùlùmí sẹ́bi dáadé lé wọn àti ẹni tó yà rèé ويوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا nínú ṣọ́ọ̀tì làǹkàbó wọ́n ní bí túmọ̀ ayà yìí wọ́n bá dọ́jà kìyàmù ọba kẹfẹ́ tí wọ́n tẹ̀lé àwọn olùkú fúru wọn kálukú ṣe ẹ̀rọ pé à ìmọ̀ tó ń ṣe òní kọ́ tẹ́lẹ̀ o wọ́n sọ pé àwọn ọmọ tẹ̀lé ìbí àwọn wọ́n làwọn tẹ̀lé ẹgbẹ́ ìwọ̀n bá tẹ̀lé wọn wọn ni wọ́n ra wọn kálukú ṣe tiẹ̀ ní o àwọn ọ̀fọ́ tẹ̀ o ẹgbẹ́rún sọ́nù ṣọ́ọ̀tù bàkọ́rọ̀ استبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب àwọn ẹni tí wọ́n tẹ̀lé wọn máa bá kọ́bọ́sì kó dọ̀dà ẹni tó tẹ̀lé wọn lé ayé lórí kúfú tí àwọn kẹ́ tẹ̀lé o ó ń kọ́lù kò ṣe tiẹ̀ ni pẹ̀lú choice ní ẹjọ́ ti kúfú sọ́lọ́wọ́n ọba pẹ̀lú choice ní ẹjọ́ ti ẹlọ́wọ́n ọba ẹ má sọ pé ó ń kọ́lù kọ́ ọjọ́ sí kí ni àwọn jọ jìyà kọ́dẹ̀ ṣùtọ́ jẹ́ pínlẹ̀ gbogbo aburú òun náà kò ní nǹkan tí ó ṣe fáwọn kò sáfà nǹkan tó lọ sí fáwọn tó tẹ̀lé òun ká pè wọ́n ọjọ́ lídà aburú fún wa káwọn fi jọ káwọn fi jọ pọ̀ ọ́nù náà ni kí ìjọ wọn fi pọ̀ ọ́nù náà nìkan lórí jáde ilá ń dà ọ́tún lọ́sàgẹ́tùm lè ọ̀hún ọ̀lágbá lórí yín ọ̀fọ́sì yín kọ́dà mùsùlùmí tó kú lórí kú lórí ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ pé ọlọ́run wa jẹ́ ń yà lórí ẹ̀ṣẹ̀ ńláńlá kó tó wá fi sínú náà pátá fi sínú àjẹ́nà padà gbogbo wọn ń dán àwọn kẹfẹ́ náà àbílẹ̀ sọ ma gbọ́ bábá bá ṣẹkọ̀ọ́ àrùn kálukú òun ọ̀fọ́sì yín láyé ìwọ́n tó wọn ní kọ́ pààyàn òun tó wọn fọ́sì ẹ̀ ni òun wá dẹ̀bà bẹ́ẹ̀ ni òun fún òun dẹ̀bà lọ́wọ́ òun dọ́bẹ̀ lọ́wọ́ òun sì kì talon ko kidnap ọ̀sẹ̀ tó wọ́n wá fọ́sẹ̀ wọ́n tó kíní kan wọ́n tó ìwà yahoo plus ìwà yahoo minus wọ́n tó kíní sọ talon kan fara ẹ̀ṣẹ́. bẹ́ẹ̀ ni wọ́n afáàn kátà yìí kìí bá sí tó jogún ni àbí tó bá ṣe wọ́n wọ́n ránṣẹ́ wọ́n fọ́sẹ̀ wọ́n fọ́sẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ́ ọ̀pọ̀ wọ́n fi báyìí rò bàtì ẹ̀jẹ̀ láì lẹ́tọ̀ọ́ sí láì tó kó tọ́ wọn lẹ́tọ̀ọ́ sí wọ́n fọ́sẹ̀ de nínú bẹ́ẹ̀ ni àwọn tá a ti tọ́jú káàkiri tálọ́fàgbọ́n náà ṣé àwọn àfọ́sẹ̀ nìkan ní àwọn kà pè yín lọ síbi àwọn ẹsẹ̀ lẹ́yìn lásán ohun ọ̀lẹ́ gbà yín lẹ́yìn ọ̀lẹ́ gbà wọn lẹ́yìn máa ànà bẹ̀nà sùrẹ́kẹ̀ kọ́m àmọ́ à ń tún bẹ̀nà sùrẹ́kẹ̀ yìí ohun ọ̀lẹ́ gbà yín lẹ́yìn ọ̀lẹ́ gbà wọn lẹ́yìn ìyẹn ni pé kò síbi tí wọ́n kígbe tó lọ pé ẹ gbà wọn ẹ gbà wọn ẹ̀yàn wọn ẹ̀yìn náà ọ̀lẹ́ kígbe lábẹ́ kan torí asòsòrò kí wọn kígbe kí wọn kúmọ kí gbẹyà gbà nílẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí yìí wọn fi wọn máa ń lò fún pé èèyàn tó máa ní asrak fúlànà ọ̀rọ̀ ìrọ̀rùn yẹn ni pé ó dà á lẹ̀ látara tó kíjọ pé ládájá wọn èèyàn jẹ o ẹ̀já lọ yẹn kún lọ́wọ́ sọ ni máa ànàbì mọ̀sírẹ́kì kùn òun ò lè gbà yín lẹ̀ ẹ̀ náà ẹ̀ lè gbà wọn lẹ̀ lọ́jọ́ yìí àwọn ọjọ́ bìyàn yóò lọ́nà kọ́ṣọ́ wa mẹ́rin ń kó sàmùnà wa ń kọ́lùkọ́ tí wọ́n ti ń kọ́ tí wọ́n tó ń fẹ́ sun ara ẹni ayé láti sìn. kó tó pajú dé innal ladina kafaru wa matu wa hum kuffar ulaika alaihim la'natullahi wal malaikati wan nas ajma'in látara bẹ́ẹ̀ ṣé ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ sí èsì kẹfìrí lẹ́sẹ̀ ẹnu mùsùlùmí sọ́tọ́ kí wọ́n láàánú rẹ̀ àbí ọ̀tọ̀ kí wọ́n láàánú rẹ̀ sọ́tọ́ kí wọ́n láàánú rẹ̀ àbí ọ̀tọ̀ kí wọ́n láàánú rẹ̀. àwọn onímọ̀ sọ pé kò sí àpẹẹrẹ pé kí wọ́n làánà tó bá jẹ́ lẹ́sẹ̀ ní kẹfìrí àṣọ nínú mùsùlùmí kò sí àpẹẹrẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ti sọ pé lágbádá tẹ́ ẹ̀ dá ẹ̀sìn kan yára wọn torí pé ẹ̀rí rẹ̀ ní pé anábì sọ pé sallallahu alaihi wasallam la'ana Allahu sariqa la'ana Allahu sariqa yasriqu al-bayda fatuqta'u yaduhu ah ọlọ́run sẹ́gbẹ̀dàdà ó dé olè ẹni tó jalè kí ló dé albaidọ ẹyin àkàn ní ẹyin kankan náà ní ẹyin gangan ṣùgbọ́n wọn á gé lọ́wọ́ tara àtàrà ẹyin tó dé pé nǹkan pé nǹkan tó yẹpẹrẹ wọn fi á gé lọ́wọ́ àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ pé albaidọ ń bẹ wọn náà wọn náà alkhuda tún pè à turs kí ni tí àwọn ẹni tí ń jagun máa ń dé tó jẹ́ pé tí a máa ń dé wọn tí wọn náà ń pè àlùmíjánì àbí àbí àlùmíjánì náà tẹ́ pé yóò máa sọ ẹ̀ńtọ́ bá dé lẹ́yìn ọlọ́run mẹ́rin dọ̀rọ̀ bá ti sùn yóò fi wà kàná jì lọ́gẹ́rẹ́ rẹ̀ tí ò ní jẹ́ kí ìdá ọkàn lórí kàkà báwọn sọ lẹ́bẹ̀ẹ́ mara wọn. wọ́n ní irú eléyìí ló tó wá dé tí wọ́n fi wá dé lọ́wọ́ ìyẹn ni pé n tó gbé òun ó ti wọ déédéé tí wọ́n fi ń gé yàn lọ́wọ́ òun náà ní kíni ó ti ó ti ṣe déédéé rẹ̀ wọ́n fi wá gé lọ́wọ́ àwọn kan yẹn sọ pé ẹyin nǹkan yẹpẹrẹ iná ẹ̀ náà ti gé lọ́wọ́ sí i ah, ọlọ́run lánàá ń tàn wọn kọ ṣọ́ra lẹ̀ tí ó dó mùsùlùmí so ẹ̀ rí i pé asarik almẹ̀yìn ìṣègbàkùn jẹ́sìn gbogbo ẹni tó jẹ́ tó tó ṣerú nǹkan báwọn tó dérò dóró nǹkan báwọn kése pé òde kan pàtó hmm, kò sí àtẹnubẹ́ẹ́. ṣùgbọ́n tí wọ́n tọ́ tí wọ́n ṣe tí wọ́n là á na èèyàn kan pàtó tó jẹ́ fásitì ẹni tó jẹ́ fásitì fásitì alifásitì alifásitì òkè èèyàn ẹlẹ́ṣẹ̀ èèyàn ní sẹ̀sẹ̀ ní aná kọ́nà kọ́sọ́ mẹ́rin mùsùlùmí tó tọ́ kí wọ́n là á na rẹ̀ ní wọn ṣe kéde àwọn àpàtàkùtọ́ wọ́n tó di pé ní anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé Allahumma wọ́n fẹ́ pẹ̀lú amúgbọ́n náà sọ̀rọ̀. اللهم إن عمر بن العاص هجاني وقد علم أنني لست بشاعر فلعنه وهجه عدد ما هجاني أنا ما بس جدلي يعني أصلا في عمر بن العاص أقرأ دسام قد أن أريد أريد كنت أريد ọjà ṣe pé àbíkẹ́ eré jẹ́ sún àìrí ẹni pẹ́ pé ọ̀nà tọ́kẹ́ ọlá náà nìkan pàtó ẹnu kèfèrí ọ̀rọ̀ kejì àbí àfẹ́lẹ̀ kan so ṣùgbọ́n ẹni kan anábì láàánú àmọ̀ ìbùnà aṣọ ìpàdàbí ẹ̀sán ẹ̀rì tí ń tánábì ṣe ìṣọ́ọ̀kù tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábì tún ṣe déédéé bẹ́ẹ̀ ádàdà máa hàn jáà ní ọlọ́run bá ń bu bá ń sánlẹ̀sìn èébú bèbí èébú tó bú mi alhaji wo ń bẹ̀ wọn títí kọ́ lọ́wọ́ gbọ́dọ̀ ewu ṣùgbọ́n wọ́n ní mùbádì mọ̀ṣákàlà mùbádì àjẹsà mùjínsì mùjínsì fẹ́ẹ̀. في كما سقي ويمكرون ويمكر الله والله خير الماكرين يخادعون ويخادعون الله وهو خادعهم سو أكدد له قالوا إنا نس كم أول قل أن قالوا آمنا ودخل على شياطين قالوا إنما قال إن إنما نحن مستهزئون الله يستعزز بهم آه، مدهم في تبيان يعمدون أنا من باب المشاكلة أبقى الله سبحانه ولا تعالى يتمام في ستان شيء الله سبحانه ولا تعالى يتمام جاء الله سبحانه ولا سو ما تنت حدثي أبو الضياني في المسند الإمام أبو الضياني بيجاد مسلم المسند ربي الإمام أبو في سنة ميزان في منه wọ́n á sọ pé àdìsí ọ̀la làáfíà wọ́n ní àdìsí ní àlàáfíà so ní àná fi hí Isa abọ́n Abdulrahman torí pé Isa ma eh, Isa ma kìnnìkan pè ama Abdulrahman ó wà ń bẹ Isa ma Abdulrahman so wọ́n ní ọ̀họ́ mọ̀tòrókò hadith mọ̀tòrókò hadith so ẹ pé wọ́n ti ṣe. وحكم على الحديث بالنكارة ومن حديث هو حديث منكر وكيس حديث بيت أترى بيت وتسقط أنا بس أنا قد كسبي في حديث في طبعا جاي في أن يوم تسعة أنا قد جالس فلا كنا نان كاتا فان بالو كاتا أبي أنسى تاولين تبقى لانه الشيخ معين من الفساق في جو أطاجوتو so aṣọ bí wọ́n ti panu pọ̀ pé tí wọ́n bá ṣe tààyè nìkan kan kó tọ́ wọ́n dá má ti tààyè wọ́n ní kò tọ́ ọ̀pọ̀lọpọ̀ ní kò tọ́ kò tọ́ ṣẹ́ṣẹ́lẹ̀ tí ọba ti túbá ọba ti túbá torí pé àwọn kan sọ pé ó tọ́ àwọn kan ló tọ́ kí wọ́n lànà èyíkéyìí pásẹ̀kì tó ṣe aburú tó ń ṣẹ̀ṣẹ̀ tí ọ̀dà àwọn táwọn ní kò tọ́ ẹ̀rí táwọn mú wa wọ́n mú hadith pé ó ti àjọ lọ́dún lẹ́yìn bishari bilhamri bishari bilhamri bishari bilhamri tó jẹ́ pé wọ́n ti hadith fún láì mẹ́yìn gbà àyàn tí mo ti kìí sẹ̀ka wọn fẹ́ dáhùn ìyá mu wá láì mẹ́yìn gbà bẹ́ẹ̀ ni wọ́n ti hadith fún so bẹ́ẹ̀ náà ni bí o ṣe di pé anabi sọ̀rọ̀ sọ̀nà bẹ́ẹ̀ ni ẹ̀rí sọ́nà àwọn sàhábà pé lánàá lánàá lọ́rùn mọ àkàtà máa yọ ọ̀tà bìí ọlọ́run kọ́ lánà ẹni yìí òun nìkan ni dododo àwọn ọmọ wa pé ó tún mo tí ó mo tí ó mo tí àní ìdìbò àdàn kò sọ lọ lọ ọsàn látàkùrú ní àwọn ṣètò ní àlà àfikún ẹ máa rìn òṣù lọ́wọ́ lórí ọmọ ìyá yín ẹ máa rìn òṣù lọ́wọ́ lórí ọmọ ìyá yín àdéhùn àwọn sọ́nà àdìmọ̀ sọ́nà àbùkọ́rí àti sọ́nà àdìdáwò tàwọn tó rà ní ẹni sọ̀rọ̀ ní ọ̀rọ̀ àti ìmọ̀ràn. but àwọn tó sọ pé tọ́ pé ìyá lè lánà ẹ̀ tó jẹ́ ẹ̀dínlẹ̀ pàtó nù àwọn fòsáàk ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí wọn ní hadith yìí ó wá lórí ẹni tó túbà ní ó wá fẹ́ ẹni tó túbà ní torí pé hadith yìí wá في حق نعيمان نعيمان نعيمان so Nu'aiman ni ẹni tí ó ṣẹlẹ̀ sí òun wá sí bọ́lọ́dà náà lè fi wá sọ́ńdọ̀lọ́ ọ̀sán. ipe ìdájọ́ ẹni tó bá ṣe túbá tó bá ṣẹ̀ṣẹ̀ nana tó bá ṣe túbá tí wọ́n bá ti ṣáàdùn fún kò tó tẹ́tẹ́ nǹkan tó máa rúmọ́ pẹ̀lú ẹni pé ọmọ wa ṣe pẹ̀lú. ó jẹ́ tó bá ti ṣẹ̀ṣẹ̀ kan tó bá ti túbá tó gbà tó túbá àbí ṣe ṣáàdùn fún kò tó nǹkan tó máa fi ẹ̀ṣẹ̀ ń rúmọ́ bèbí ara tí wọ́n ní anabi musa anabi adam tí wọ́n ní anabi musa nù aleyhi masu ọ̀sọ̀ sọ̀rọ̀ nígbà tí wọ́n gbàgbé aláàbùkú láàrin ara wọn wípé ìwọ ní bàbá wa tó ní wọn kó aládìjá ní látara ẹsẹ̀ tó ṣe ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ìjàndá ọlọ́run dá pẹ̀lú ọwọ́ rẹ̀ ní èdè sọ́lọ́lọ́ ọ̀sán pé subahana sàlá tó ọlọ́run sì fẹ́ sọ̀rọ̀ ìjàndá rẹ̀ ó sì mọ ajáde kó aládìjá náà kìnnìkan anabi musa zaka anabi adam zaka afatalóhùn ní alámọ̀ kọ̀dọ̀kọ̀dọ̀ ọlọ́ ọ̀sán máa bú ọ̀sán máa bẹ̀rẹ̀ ọ̀sán máa bú lórí nǹkan tí mo ṣe pé pé ọlọ́run ti kọ́ kalẹ̀ pé yẹn ṣe ìṣíwájú kó tó dá sọ́mọ méjèèjì àti ilẹ̀ méjèèjì ìṣíwájú kó tó dá sọ́mọ méjèèjì àti ilẹ̀ méjèèjì. àwọn anábì sọ níbi ìgbà yàrá ìfẹ́ sọ̀rọ̀ lọ́sọ̀nà fàájà ádámù mọ́sá fàájà ádámù mọ́sá fàájà ádámù mọ́sá anábì ádámù fi ẹ̀yìn anábì mọ́sá kan rẹ̀ ìyẹn tó ń yàn gbèdé ádámù kan ṣe anábì sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan náà wọ́n فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه التواب الرحيم انت اللي تبانا انت ربنا تقبلنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن شاء الله رب طب كنا نقول الأصول عملنا ما نقول إيجي كي ينتبه في الشيء تبا تبا نا تتبا في أنت يعني، عمنا ما اسمه جمسي أفهم جمسي ما مجمسي تدقوا ربي النور الله على نبينا صلى الله عليه وسلم dáadáa ni pé tí ó hàn pé kò ṣe nǹkan yẹn má gẹ́gẹ́ bí lọ́wọ́ ìtàkùn àtàkùn ra tún sọ lónìí ìnáà kò sẹ́kọ̀ọ́ nípa tó máa bú mọ́ àdúgbò máa fẹ̀fẹ̀ wọn bú àdúgbò tó máa rábẹ́ tí àdúgbò ṣe kò tọ́. sọ látara bẹ́ẹ̀ wọ́n ní bí ti àdéhùn ṣe lónìí ṣùgbọ́n ẹni tí ò rí bẹ́ẹ̀ tí wọ́n ti nà wọ́n fẹ́ẹ́ láti mọ̀ bẹ́ẹ̀ ni pé anábìsọ̀kọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ níbi àdéhùn sọ̀ ìṣe ìdàzánà àmàṣà àdéhùn فل يجلده فل يجلدها الحد فل يجلدها الحد ولا يفرق اي كي ينتير لباس جنان من يروي نفس جنان من تولا رودي ينتير وبن واحد جنان فل يجلدها الحد قص حد من قص لا لا كن حدنا فاسب لا أبي ها نو فيفتين فيفتين فيفتين فيفتين ọ̀rẹ́tọ̀ ọ̀zán yàtọ̀ ọ̀zán yàtọ̀ ọ̀zán tó kó lọ́wọ́ ẹni nínú wọn yàtọ̀ gẹ́gẹ́ so fifteen a pé ẹrú lọ́kùnrin lóbìnrin ìdajì tí wọ́n fi ń jẹun ìgbà tí wọ́n fi ń jẹun ọlọ́àbí náà fi jẹun ọmọlúwàbí tó jẹ́ tó ṣe dènà tí ò fi ṣe ìdí lórí obìnrin kankarí àbẹ́bìnrin tí wọ́n fi ṣe ìdí lórí wọ́n náà ń kó gbọ́kọ̀ ọgọ́rùn-ún ọmọlúwàbí náà mọ́tàbáyá pẹ́rú ni wọ́n náà kó gbọ́kọ̀ fifty. تقول الله تطيع فإذا أحسن فإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب táwọn ẹrú ẹrú tó bá ti ṣèyàwó ẹrú tó yẹ kó ti lọ́kọ ó ti lọ́kọ wọ́n ṣe ápẹ́ nìkalẹ̀ lórí tó bá ti zìnà nígbà tó bá ti zìnà yẹn gbogbo ẹrú kọ́dà kó wọ́n ti lọ́kọ wọ́n ti ní ìgbìlẹ̀ lórí àbọ̀ ti ṣe ìgbìlẹ̀ lórí obìnrin ìyá tí wọ́n ti má ti zìnà yàtọ̀ sí ti ọmọlúwàbí tó ti ní ìdílé lórí obìnrin àbí obìnrin tó ti ní ìdílé lórí tí wọn tẹ́ máa ṣe sìnà wọ́n ṣe kíni wọ́n lè alókò pàdé ṣùgbọ́n ẹ̀rọ òrí bẹ́ẹ̀ ìdajì tá a fi ń jẹ lọ́àbí níyà láti jẹun bẹ́ẹ̀ sì ni kò sí ààbọ̀ òkò àbí ara rẹ̀ lóko láàbọ̀ ẹ̀rọ rẹ̀ lábọ̀kọ̀ àbí ara pa láàbọ̀ kò sí so that definitely blada náà ni ọkàn blada ọgọ́rùn-ún wọ́n dà sí ìdajì ẹ̀jẹ̀ fifty fifty blada náà ni ọ̀jẹ̀ sọ̀nàbí wa sọ̀kú sọ̀rọ̀ sọ̀nbi hadith yìí ìdá zana amatu ahadikum fal yajid hal hadda wọn dá ìfẹ́ rẹ̀ ó ṣẹ́n kò bọ́kọ́ ó ṣẹ́n kò bọ́kọ́ fifty haddu na ọ̀la ìfẹ́ rẹ̀ kọ́má bù kọ́má ṣe pèlè lẹ́nu tó ṣe pèlè kọ́má rẹ̀ kú yòsì la ìyẹn ní kílánì dàtọ́ ti ṣe kí ni tó ti jẹ́yìn àrẹ̀ ní dàtọ́ ti jẹ́yìn àrẹ̀ ṣùgbọ́n ó jẹ́ pé ẹni tí ó bá yàtọ̀ sí ẹni tí ó ti jìyà àbí tẹ̀sẹ̀ tó ti túbá lápèjú rẹ̀ bí irú àwọn amúra bá kàkà báwọn tẹlẹmí sí ẹlẹmí lọmọ ẹlòmí ti ń ṣépele àwọn tó máa sọ kó tọ́ wọn ló tọ́ lọ́dọ̀ tẹ̀ kọ́ bá jẹ́ mùsùlùmí àwọn tó sọ pé kò tọ́ wọn kò tọ́ sotile so ìgbà yẹn tó bá ti túbá lọ wọn tó pé ó ti túbá lọ wọn ṣe amúra bẹ̀ náà náà lọ́dọ̀ sọ pé ẹ̀dínlá làdá àtàbó ní tábìlì àyìn فاعلموا أن فاعلموا أن الله غفور pé èyíkéyìí jẹ́ tó bá ti wá tó bá nà án ọmọ bà tó wá tó lòun ò ṣe má tó fi kàn jáde tó lòun ò ṣe má kí wọ́n dúkẹ́ tó mú ní òru kí wọ́n dúkẹ́ tó mú ọlọ́run sọ pé ó ń tàn kẹmọ̀ pé ọlọ́run ọ̀hún forí jẹun àwọn ọlọ́àbàlà wà forí jẹun kẹmọ̀ ṣùgbọ́n ká mọ̀ pé tó bá àwọn onímọ̀ ti pẹ́ tó bá di pé ó ti pààyàn síwájú wọ́n pàdé kì í ṣe pé wọn ò tọ́ tó bá rẹ̀ níbi amúlọ́bìn tó ṣe wọ́n bá tuntun báyìí látọ̀rí kó ti pa ẹ̀yìn ẹni tó bá ti pa mùsùlùmí wọ́n pa ẹ̀yìn ìdájọ́ ìdájọ́ kẹ́ni ìdájọ́ kó pa ẹ̀yìn wọ́n ṣe fún kí sì dájọ́ mọ̀hárọ́bà ni wọ́n bá ti dájú káàrin èèyàn eléyìí náà kò sínú táwọ́bà táwọ́bà rẹ̀ kọ́bà rẹ̀ yóò dájú kí ẹ̀tọ́ dàpadà dàpadà sotiye olùjọ́kí táwọn nǹkan bá ṣẹlẹ̀ náà yẹn ti máa ń sọ̀rọ̀ lórí ẹsẹ̀ kò dáa àbí táwọn yẹn máa sọ̀rọ̀ ṣẹlẹ̀ àgbàfẹ́ pé yẹn máa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àgbàfẹ́ pé àwọn ọdẹ ṣẹlẹ̀ àkàlẹ̀ so kọ́lọ̀kọ́ sàmùnà akéṣe bẹ́ẹ̀ wò kìsì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ àtọ̀rọ̀ pé nǹkan bí fa ní ìṣẹ̀lẹ̀ kìnní kan àbí àlòsọ àbí kìnní kan wọn náà pàṣẹ àmàna kó fi gágágá sí ìdí kan nìyẹn so inú masal tó wà ń bi ẹ̀yẹn náà wà ń bi àyà yìí nù hadith ya ni imam kótó bí àti akásọ pé dawabu ab òun náà dà lóru àbí ó tọ́ kí wọ́n sọ pé níta dà lóru ní dawabu ab dáàbò pé fi hadith ibn Majah àbí sẹ́rí. مسنتي مسابي مسوسنا بيل رب مجال خان أخرج رب مجال سو بيت محمد أمير ما من قال حمد أبي جدي عن محمد بن الصباح قال أنبأنا عمار بن محمد عن ليث عن أبي المدهان عن زاران عن برار العزم أصدق سودان الإمام قلت بما أنت تقول إسناد هو حسن أنا ما حدث سكرا فلا الحسن البصيري أش علالة فلو ليس ليس تريد ليس هو أمبي ليس سمعي هنا ليس بن أبي سليم ليس أبي ليس بن أبي سليم ضعيف عندهم عند المحدثين أنا أنت هو أنه شيء من حديثي كي أيأجز أحدكم أن يتقدم وتأخر أو أن يمين أو شماله من بحديث يقول كي أو شيء ṣẹ́jú ọ̀tún àdẹ́jọ́ sí àdéwájú àdẹ́yìn tí wọ́n bá yẹn náà fílà kọ́mọ́ dùn mí tó ti kí ọ̀nà yẹn. ara ẹ̀là ara tí wọ́n fi tí wọ́n sọ pé àdéhùn tí ọ̀la láàfíà ọ̀hún náà ni pé ọ̀wà nù wọn lẹ́sùn lẹ́sùn àbísùlẹ̀ so bàáyé fún mi àwọn mọ̀jùbọ́lá ní nìkan bẹ́ẹ̀ tàbí sọ́lá yẹn náà ní kúrú eh, inú àwọn àdájọ́ tó wà eh, ọlọ́run wá sọ̀dọ̀ tọ́nà tí wọ́n sọ dẹ́ pé ìnà lẹ́dínà káfàrú ọmọ tó ń kò sọ̀rọ̀ ọ̀láìka àlehùn náà kúlọ̀ ọmọ láìka tó mẹ́sà gbẹ̀yìn ọlọ́run sọ̀rọ̀ lẹ́yìn ìgbàlọ́run sọ̀rọ̀ wá ìlàhùn ìlàhùn wá ìlàhùn ìlàhùn wá la ilaha illa huwa. naam àsìkò tó so wọ́n jù múná sábà pẹ̀lú ọ̀gọ́lọ́run tí ọlọ́run fi dákọ̀ ayà yìí lẹ́yìn tí a ti sọ̀sọ̀ gbọ́dọ̀ ìtumọ̀ ìlàhùn wáhid ṣàlá padà sọ dáhùn nílọ síbi ìtumọ̀ inú ìdè lábámú ìfìfà àdè lábẹ́rẹ́ kẹtẹ́. ẹ̀yìn níbi àwọn kẹ̀yà ayà tán bá lọ pé khalidina fiha ayà tó wà lẹ́yìn pé khalidina fiha àwọn akẹ̀kẹ̀ yìí wọ̀nyí khalidina fiha ìyẹn ni pé wọ́n máa bẹ́ lọ bẹ́rẹ̀ ní lánàá ọlọ́wọ́ ọba àbíbi ìyá ọlọ́wọ́ ọba lálàkìyàmà tọ́lá àdúgbò sọ pé lálàkìyàmà iná ìlànà yóò ti wúlò fún ọdún yóò ti ní wọn láàbì dàbí tọ́lá sọ́nà sọ́tò àǹkàbọ̀t ọ̀yọ́ màlìkìyàmà ti yàtọ̀ báàdùn bí báàdùn wàhálà ní báàdùn báàdùn ẹ̀ so wọn àtàrà bẹ́ẹ̀ lọ́dún kìyàmà ni àtẹ̀ntẹ́ yàwé ní wọn láyé àtẹ̀ntẹ́ yẹ pé ó ti kú síwájú náà gbogbo akẹ́fẹ́lú wọn tó sílá ní ọlọ́wọ́ bá ọjọ́ kìyàmà kọ́ọ̀lì bí ma fi háyé fi láànà fi láànà ti là àbí fi làdá ibi ìyá ọlọ́wọ́ bá ìyá náà tó lè jẹ wọn. خالدين فيها لا يخفف عنهم لا يخفف عنهم العذاب ìyà ọlọ́run ní gbé fúyẹ́ fún wọn kò ní gbé ìyà kò ní gbé ìyà tí wọ́n tí ó tí ó fi jẹ wọn kò ní gbé fúyẹ́ fún wọn rárá bó ṣe kó lè mọ̀ àti lánà ọlọ́run ọba kò ní gbé fún wọn kò ní gbé fúyẹ́ fún wọn bó ṣe kó lè mọ̀ bó ṣe kó lè kéré mọ̀ aláwọ̀ àpò ọlọ́run kọ́ ṣe wọn bẹ́ẹ̀ wọn lára hàn yóò ń lọ kọ́dà wọ̀nyí lọ́wọ́ lára kó bí àtẹ́kí wọn jẹ wọ́n máa jẹ́ lórí pálí ni wọn mọ̀ jẹ́dá jẹ́tún jẹ́ni àjẹ́tún jẹ́ni àjẹ́tún jẹ́ni kúlàmà náàbẹ̀jẹ́ ìlójúhàn bàjẹ́náhùn jùlọ́dà rẹ̀rẹ̀ alẹ́ àdókòlá aláà kúlàmà ọbát zidnaahun 625 ah ọlọ́run kí wọ́n dá àwọn àti àṣírí náà kọ́lọ́n kó jẹ́kọ́ jẹ́kọ́ náà kọ́lọ́n kó jẹ́kọ́ bá akọ́sìkò ń gẹ́ntì òun ọlọ́run àbá ń fẹ́ kọ́lọ́n jẹ́ká ní wọ́n dà ó sì sàmì àbá kàfà wọn kó sì dọ̀dẹ̀ láti fún wa wọn kó jẹ́ká bá bẹ́ẹ̀ kó jẹ́ká lè tẹ̀lé سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت قول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى في